هو الله الذي لا إله إلا هو الله سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين أتونكي بوبو يولوبو wípé ẹ kú ojúmọ́ a kú dédé àsìkò yẹ káàbọ̀ sórí ètò orí ètò tí a pè ní àlefik fìdín ní orí one zero one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello òní orúkọ mi mo ti ti ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú àṣẹ dr sharofdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ kó tó rí pé màá pè wọlé ẹ jẹ́ kí n fi ìbéèrè yìí kí n fi ṣíde ṣé tí olùpẹ̀rùn tí ó bá ń pẹ̀rùn lọ́wọ́ ǹjẹ́ ó tọ́ fún mùsùlùmí láti máa ṣe bẹ́ẹ̀ láti tó máa sọ ọ̀rọ̀ kan àbí kejì nígbà tí olùpẹ̀rùn tó bá ń pẹ̀rùn lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ó náà ní pé nígbà tí olùpẹ̀rùn àbí ẹni tó bá ń ṣe ìkọ́ ọmọ nígbà tí ó bá ń ṣe ìkọ́ ọmọ tí wọ́n bá débi hayala sọlá ṣé nígbà tí wọ́n bá débi adúláńdà muhammad rasulullah ǹjẹ́ ọ̀tọ̀ kámá sọ pé sallallahu alayhi wa sallam àbí adúláńdà muhammad rasulullah ọ̀nà làwọn náà wì nígbà tí olùpẹ̀rún abẹ́ni tó bá ṣe ìkọ́mà tó bá bá ìkọ́mà àdúrún pípé tó bá bá dé àyè yìí bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ناجي ناجي نيجا تمام بيك بيك فصلاة كتا كي مسلم يوم أبو كوسي مادا وتلا جابي كوسي منو في شريعة كي تنبغى تمام بيك بيك فصلاة أي بودو تصارو ميمه nítorí pé ìpèpè fún sọ̀rẹ́ kì í ṣe kíkẹ́ alukur'an ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní ẹ̀yẹ́dà kórè alukur'an fastami'u lahu wa ansitu la'allakum turhamun tẹ́bá ń kí alukur'an tẹ́tẹ́ tí ẹ máa gbọ́ kẹ́sì dákẹ́ kẹ́ lè bá àjẹni tọ́lọ́run ọ̀kẹ́ eléyìí ó jẹ́ ti alukur'an yàtọ̀ sí tọ́lá ń pèpè fún sọ̀rẹ́ á ṣùgbọ́n òfin kan ò sí tó ní ká má sọ̀rọ̀ ṣùgbọ́n báwo ló ṣe lè rọ̀ wá lọ́rùn ká máa dáhùn ká sì tún máa sọ̀rọ̀ ó kù kàn kálukú wo bìrà rẹ̀ léèrè torí ẹ̀ lápá kan nínú àwọn olùmọ̀ náà fi sọ pé ètò dáa jù náà ni pé ńgbà tó máa ń pèpè fún sọlá ti lọ́wọ́ yẹn ká gbìyànjú láti rí i pé a máa sọ̀rọ̀ nítorí pé ma ja'ala Allahu li rajulin min qalbayni fi jawfihi ọlọ́run ọba kò fi ọkàn méjì sẹ́nìkan nígbà àyà nínú àwọn èèyàn kí n máa sọ̀rọ̀ kí n máa gbọ́rọ̀ kí n sì máa dáhùn lákòókò kan náà ó lè má fẹ́ rọrùn fọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ṣá o tọ́rọ̀ tá à ń sọ tí ò bá mú wa lè dáhùn lásìkò tí wọ́n pèpè fún sọ láti lọ́wọ́ ká mọ̀ pé gbèsè àti dáhùn ọwọ́ àlọ́run wa eléyìí tá a sì sàn ní ìbámu pẹ̀lú tẹ̀lé lánàá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam torí kò sófin kan tó sọ pé tí wọ́n bá ti pèpè fún sọ̀lá tí ìwọ ò láǹfààní láti dáhùn nígbà tí wọ́n pèpè fún sọ̀lá ti lọ́wọ́ yẹn ò ní san gbólóhùn náà padà lẹ́yìn ìgbà tí wọ́n bá pè tán ìdí nìyí tí a fi sọ pé gbèsè àti dáhùn nísìnyí bẹ lọ́rùn ẹni tí kò bá àti dáhùn nígbà tí wọ́n pè lọ́wọ́ tí olùkùnfin wa sọ pé ashhadu anna muhammadar rasulullah òfin ọlọ́wọ́n bá ní pé ẹni tí ń pèpè fún sọlẹ̀ irú tí ń sọ gangan làwa náà máa sọ àní sọ nǹkan míì tó yàtọ̀ sí tiẹ̀ tí mú jáde àyàfi tó bá dórí hayya ala ọ̀nà ni hayya ala àti hayya ala níbẹ̀ yẹn wọ́n máa sọ pé la hawla wala quwwata illa billah kódà tó bá sọ pé as-salatu khayrun minan nawm àwọn náà sọ pé as-salatu khayrun minan nawm tó bá dórí ashhadu anna muhammadar rasulullah àti pé ashhadu anna muhammadar rasulullah làwọn náà sọ ìbéèrè wa já sí pé wọ́n ti dárúkọ ànábì wa sallallahu alayhi wa sallam sáwà sí sallallahu alayhi wa sallam nígbà tá a gbọ́ pé wọ́n dákọ rẹ̀ dárúkọ ànábì náà ló sọ pé al-bakhilu man dhukirtu indahu falam alayhi ojúlówó àrùn lẹ́ni yòówù tí wọ́n dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ tọ́wọ́ kọ̀ láti sọ̀sọ̀ láti fún mi. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló rí ṣùgbọ́n láyé yìí kò rí bẹ́ẹ̀ láyé yìí ànábì yìí náà lọ kọ́ wa ní gbólóhùn pàtó tó fi dáhùn pé irú tẹ́ni tí ń pèpè fún sọ láti wí níwọ náà wí lọ́ba tán òbúkátà kọ sọ pé sallallahu alayhi wa sallam bíi kó o sọ irú tẹ́ni tí ń pèpè fún sọ láti wí àmọ́ tó bá pé ìkọ́mọ̀ ni wọ́n bá ń ṣe ìyapa wà láàrin àwọn olùmọ̀ nípa pé ǹjẹ́ tó máa ń ṣe kọ́mọ̀ láti ẹ̀wé nǹkan kan àbá àmì ẹ̀wé nǹkan kan apá kan nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé àní ẹ̀wé nǹkan kan nítorí pé ẹ̀kọ́mọ̀ wọn ò mú ẹ̀gbà wá tó múnádóko fẹsẹ̀ rinlẹ̀ wá lórí pé ká máa dẹ́ni tí máa ń ṣe lóun bá ní ti ṣe ń dá ẹni tí ń pèpè fún sọ̀láàtì lóun nígbà tí àwọn apá kejì sì rí i pé àti kọ́mà àti ìpèpè fún sọ̀lá tẹ̀gbọ́n-tàbúrò ni wọn irú bá ti ṣe ń dá ẹni tí ń pèpè fún sọ̀lá ti lóhùn bẹ́ẹ̀ náà láà da ẹni tí ń ṣe kọ́mà lò lábẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá ní á da òní kọ́mà lò gẹ́gẹ́ bá ti ṣe ń dá ẹni tí ń pèpè fún sọ̀lá ti lóhùn tàbá débi ashadu anna muhammadu rasulullah wọn náà sọ pé ashadu anna muhammadu rasulullah lọ́dọ̀ àwọn olùmọ̀tá ti sọ pé àní wí nǹkan kan eléyìí táwa sàlẹ̀ sáà tá a bá débi ashhadu anna muhammadu rasulullah àtẹni tí ń sèkọ́ ọmọ bá débẹ̀ ìwọ kan sọ pé sallallahu alayhi wa sallam nítorí kí wọ́n dárúkọ anabi muhammad sallallahu alayhi wa sallam naam. jazakumullahu khairan àti dé ìkórìtà tí ẹ ti máa láǹfààní láti máa pè wọlé béèrè ìbéèrè kan àbí ìkejì fún àǹfààní àwọn tí wọ́n ń bẹ ní ọ̀nà tó jìn réré láwọn ilẹ̀ òkèèrè nọ́mbà tí ẹ máa kó wọlé sí rèé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwọn tí a ń bẹ ní nítòsí oh nine oh five one six four five four three eight oh nine oh fifty one sixty four fifty four thirty eight. Hello. Wàhálẹ́gùn sálámù rọ́ṣùtìlá. Mo kí àwọn dókítà àwọn ọjọ́ wọn pé fún ọ̀sẹ̀. Ẹ ṣe kí ni ìbéèrè yín? Ìmáàmù náà lè ń sàrò láti kú sẹ́yìn. Kí ni ìbéèrè yín o? Ìbéèrè mi tó wẹ́ di àwọn dókítà wa léèrè ni pé sá. Tí wọ́n bá ṣe rìkọ́dì ẹ̀rùn pípé torí à ń ṣe. Bẹ́ẹ̀ wa máa ń fẹ́ tó fi sẹ́nu microphone tó fi ń pè é ní. Tí wọ́n bá ṣe rí àwọn àkókò sá. Ẹ̀rẹ̀ kejì ń lẹ̀ sá ìjẹ́ wà ní ìsíwájú ọlọ́run tó yẹ pé àwọn afáwà kan lọ tó yẹ pé tí àwọn ẹran bá dìjọ wọn ni wọn jẹ ká mọ̀ pé wọ́n ń gbọ́n tí ẹran ń sọ sí yẹ kí ni sẹ̀rí àkọsí pé láti fi hàn lọ débẹ̀ kí o ti máa gbọ́ gbogbo nǹkan tí dábàá ń sọ. alhamdulilayi àkókò tí àkókò sọ láti tó bá tó ẹ̀yẹ ká lẹ́ni tó máa pèpè fún nítorí pé ẹni tí ó máa pèpè fún ọlá ńlá ń bẹ tọ́lọ́run ó ṣe fún ẹ̀san eléyìí tó ga ó sì ń bẹ tọ́lọ́run ó bọ̀ fún tó bá di lọ́la gbẹ̀ngà al-qiyāmah nítorí pé al-mu'adhdhinūna atwalu an-nāsi a'nāqan yawm al-qiyāmah àwọn ẹni tí ń pèpè fún sọ́lá àwọn ọlọ́run wọn gùn jù ní ti dáadáa tó bá di jọ́ gbẹ̀ngà al torí ẹ̀ àwa náà ń fẹ́ láti ní àwọn ẹni tí wọ́n nírú ọlá láì láàrin wa tó bá di lọ́la gbẹ̀ndẹ̀l kìyàmù ó yẹ ká ní nínú wa ẹni tí wọ́n máa pèpè fún sọ́lá. bákan náà ìpèpè fún sọ́lá ti pàtàkì ó sì ga lọ́lá débi pé Umar ibn al-Khattab radiyallahu anhu ó ní lawla al-khilafatu la kuntu tí wọ́n bá sí i jíjẹ́ olórí gbogbogbò tí wọ́n jẹ́ tí mo sì jẹ́ àròlé fànàbì sallallahu alaihi wasallam nínú àkóso gbogbo ètò ìjọba èmi gan-an níṣẹ́ ni ìbá jẹ́ ẹni tí wọ́n máa pèpè fún sọ̀dà torí ẹ̀ nínú wa ó yẹ ká ara àwọn ẹni tí wọ́n lóhùn tá lè pèpè fún sọ̀dà tásìkò bá tó kì í wá sí pé kásìkò sọ̀dà tó tó ká wá gbé handset tiwa tó ní gbólóhùn ìpèpè fún sọ̀dà tì nínú ká gbé sẹ́nu ẹ̀rọ ìmọ̀ǹbúgbẹ̀mù kọ́ wá jẹ́ pé ńlá àmọ́ gbọ́ nítorí tá a bá ṣe bẹ́ẹ̀ àsọ̀rọ̀ àwa ní ládàánù àfẹ́ láti nípìn nínú oore eléyìí tọ́lọ́ wọn bá máa ń ṣe fẹ́ni tí bá ń pèpè fún sọ́lá ẹ rí nínú àdéhìí mi anábì sallallahu alaihi wasallam ó ní kò sí nǹkan kan tí ó gbóhùn ẹni tí ń pèpè fún sọ́lá kò bá jẹ́ èèyàn kò bá jálè jànú kò bá jẹ́ nǹkan bọ́rọ̀ gidi àyàfi kí gbogbo wọn wọ́n jẹ́rìí gbè fún tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ al-qiyamah báwo la ṣe wá fẹ́ fi ládàá yìí ráàyè táwa gbàǹsẹ̀ tàbí rẹ́díò kan sẹ́nu ẹ̀rọ ìmọ̀ǹdùgbẹ́mù tí wọ́n á jẹ́ pé ńlá fi ń sọ páńpẹ́pẹ́ fún sọ́dà adájú pàrọ̀ tí bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣeré lásán ni tó bá sì jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa ṣe ẹ gbé sí di bí wọ́n ti ń ṣe sọ láti náà ní Kaaba ẹ gbé sí inú tẹlifíṣàn yìí mọ́ṣáláṣí nù kẹ́yìn ojókòó kalẹ̀ kélé yóò túmọ̀ sí pẹ́ẹ́n ṣe sọ̀lẹ́ à eléyìí ẹ̀sìn Islam wọn kì í ṣe léré rárá wọ́n máa ṣe ní pàápàá gidi ni kí ni tó wú yín lórí nínú bí wọ́n ṣe ń pèpè fún sọ́láàtì eléyìí tó wà nínú ansẹ̀ tí yín ká lè rọ́mọ tó lè pèpè jù bẹ́ẹ̀ lọ láàrin wa àwọn ọmọ tiwa náà wọn ò já kúrì máa ń kọ́ ọmọ ní kí ó tọ́ da tọ́mọ sì jẹ́ ẹni tó ṣe pé ọgbẹ̀kọ́ dáadáa àwọn gan-an wọ́n máa pè jù bí wọ́n ṣe ń pè nínú ìtọ́wà nínú ansẹ̀ tí yín ẹ lọ eléyìí tó túmọ̀ sí pé àwọn bàbá kan tó ti darúgbó àwọn ẹ̀gbọ́n kan tí ọ̀mọ kí ó pè dáadáa tó bá yẹ kó àwọn ní bá ń pèpè fún sọláàtì ládùúgbò tiyín ó yẹ kó wọn wá fún tírénì kó wọn fi máa bò láti máa pèpè fún sọlá torí ẹlòmíì tó bá lóun pèpè fún sọlá kò ní jọ pé nǹkan ń hu lásán ni ẹ̀ka wọn ọba ti dákẹ́ wọn ni wọ́n pè tánu hmm. eléyìí fẹsẹ̀ ṣeré lásán ni nítéèyàn bá máa ń parí kó jókòó lẹ́gbẹ̀ẹ́ kan eléyìí jẹ́ bó ti ṣe jọ́ ń bẹ̀. Ah. wọ́n á ní sáà lè sin náà débi pé ká máa gbóhùn ẹyẹ ká máa gbóhùn ẹranko hmm. so àkọ́kọ́ eléyìí ò sí nínú tí mùsùlùmí tó ṣe pé ń lépa kò sì sí nínú tí mùsùlùmí tó ń nàgà pé kóun ó rí àbí kọ́wọ́ wọn tẹ̀ nítorí pé èèyàn ń gbóhùn ẹranko èèyàn ń gbóhùn ẹyẹ oko gbogbo eléyìí ò sí nínú àmì pé ọjọ́ ni ti ń sin lọ kò sì sí nínú àmì pé ọjọ́ wàlíì ọlọ wàlíì ìbáwò nítorí pé ta ni wàlíì gan ọlọ́run ọbẹ̀ lè dára fúnra ara rẹ̀ òun náà ló túmọ̀ rẹ̀ fún wa àlùwàlí gbólóhùn lárúbáwá ni ìtumọ̀ rẹ̀ léde yorùbá àlùwàlí ẹni allah ẹni ẹni ẹni wàlí torí àwọn sì máa ń sọ pé waliyullah ẹni allah gẹ́gẹ́ bí ẹni allah bó ti ṣe lé wa bẹ́ẹ̀ náà lẹni àṣetán náà lé wa wọ́n máa ń pè àwọn ní wàlíyù ṣetán ẹni àṣetán ó láwọn àwùjọ tí wàá ń bí ẹnìkan sọ pé mò ń sinlọ mo tún sinlọ débi pé mo di wàlíì wàlíì tó sọ pé ọlọ́run tiẹ̀ ti mú ẹ̀sìn kó fún mi ọlọ́run mẹ́sìn kó fún láì tí kò ǹjọ́ dájú òun náà ní pórí rẹ̀ ti dàrú nítorí lábẹ́ òfin ọlọ́run ẹnì kí n sin lọ́run débi kótó ọlọ́run sọ fún anabi sallallahu alaihi wa sallam tọ́jọ́ ga wa tá a fẹ̀sìn rán wípé wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ títí tí kò fi dé ni pé mo wá sí lọ́n débi pé mo débi má sí lọ́n má èèyàn gbádùn nù àbí mo ṣe sọlẹ́ débi pé má sàlù àlá máa ń tiẹ̀ èèyàn ọmọ ti ń ṣe nìyẹn o torí ẹ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́yìn pé ń wà àwọn yìí ṣe awliya Allah wọ́n yìí Rahman wọ́n yìí ni Allah ẹni àṣetọ́ ni lọ́pọ̀lọpọ̀ bíi kọjá pé èèyàn jáde nígbà tó jò ń rọ̀ òjò ń pa gbogbo èèyàn kọ paun àbí kéèyàn tiẹ̀ kọ́ tẹ́wọ́ síbi tí náà ti ń jò kó sì tún máa rẹ́rìn àbí kéèyàn jẹ́ pé ń rìn lórí omi láì jẹ́ pé ẹsẹ̀ rẹ̀ wọnú omi ọ̀pọ̀lọpọ̀ ọmọ atúmọ̀ eléyìí sí pé wàlíì bàbá wàlíì bàbá bàbá wo ni wàlíì alimami shafi'i rahimahullah ó ní ẹ má pè nìkan ní wàlíì ọlọ́run o látàrí àwọn nǹkan tọ́ka màmá tọkọjá ní téèyàn lè ṣe tí máa ń ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ ṣáájú kẹ́ ẹ tó gbé iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn alukur'ani àti sunna iṣẹ́ rẹ̀ ẹ gbé hàn alukur'ani àti sunna tẹ́bárí pé ń tẹ̀lé tọ́lọ̀ ń sì ń tẹ̀lé sunna anabi sallallahu alayhi wa sallam làwọn nǹkan tọ́ka màmá yìí wá ń ṣẹlẹ̀ àpèlè yìí kàrọ́ọ̀mẹ̀tún kàrọ́ọ̀mẹ̀tún ohun tó kàn màmá téèyàn ò lè dá ṣe tọ́lọ́ máa fi ṣe ẹ̀bùn fáwọn wàlí ìlélẹ́yìí àwọn ìgbà tá a bá gbèsè rẹ̀ tá a gbé hàn alukur'an tá a gbé hàn sunna tá a rí i pé kò fi nǹkan kan jọra wọn a pè lè ní wàlíyù ṣaitan wàlíyà ṣaitan ni wàyí o ntẹ̀yìn wá rí tí ń yà yín lẹ́nu yẹn wọ́n yìí pè ń kàrà màmá wọ́n máa ń pè ní istidraj ìtọ́nà wọn bá fẹ́ fi dẹ́ tí ó fi máa hùwà ọ̀daràn só títí dọjọ́ ku rẹ̀ tí ó fi wá ku lẹ́ni tó ṣe pé yọ bàrà rẹ̀ níbi tí kò dáa hmm. torí akramakumullah àwọn wàlíì wà tí wọ́n jẹ́ wàlíì ọlọ́run lódodo ìwọ náà lè jọ́kan nínú wọn tẹ́ bó ṣe ṣe ṣe kémi náà jọ́kan nínú wọn gbọ́ nǹkan téèyàn máa fi jẹ́ wàlíì tọ́lọ̀ ọlọ́run ti ṣàlàyé rẹ̀ fún wa ó ní ala inna awliya allahi la khawfun alayhim wa la hum yahzanun alladhina amanu wàkánù yattaqun ẹsẹ̀ tí ẹ gbọ́ àwọn ẹni ọlọ́run ìbẹ̀rù òsì fún wọn nípa tí wọ́n bá pàdé lẹ́yìn ikú wọn ìbànújẹ́ òní jẹ́ tiwọn nípa tí wọ́n fi sílẹ̀ sẹ́yìn láyé lẹ́yìn ikú wọn. táwa lẹ́ni ọlọ́run náà alladhina amanu wàkánù yattaqun àwọn làwọn ẹni tí wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́ tí wọ́n ń sìn páyà ṣé àwa náà gbọ́ lọ́wọ́n bá gbọ́ sáà ń sìn páyà rẹ̀ kì í máa sọ̀rọ̀ ẹnu lásán hmm. kó ń kálukú wa kó gbé iṣẹ́ rẹ̀ lórí òsàn káwọ bí ó tẹ̀wọ̀n àbí yóò tiẹ̀ fúyẹ́ jọjọ lórí ẹ̀ ibẹ̀ láti mà sí wọlé Ọlọ́run ni wá àbá rí bẹ́ẹ̀. Ah, plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. hello orúkọ yín o. naam. hello. hello? naam à ń gbọ́ yín o. alo. ìyá à ń gbọ́ yín. alo. naam salaamu aleykum. ọ̀ gbọ́ wa dáadáa ọ̀nà wọn jìn díẹ̀. ẹ̀rọ tó bá ti fa rédíò yìí kí ẹ fi padà ṣe gbọ́ ó ń han sí wa létí àtìlé gbọ́ dáadáa plus two three four eight zero eight three two nine three eight nine six àti oh nine oh five one six four five four three eight. hello. salaamaleykum atula barakatu. maaleykum salaam wa rahmatulahi wa barakatu. o kọ yín. haruna ló sọ̀rọ̀ látọ̀dọ̀ Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yìí o. mo ká sí sars ní ìbéèrè pé wọ́n sọ̀rọ̀ pa pé kọ̀dá tó ká mọ̀ fi microphone ká mọ̀ fi láǹpẹ̀. ẹ dákun ẹni tó wá ń tì láwọn àkùrà sọ pé ó ń gbádùn jẹ́sìn ṣe kìíràn yẹn bóyá láti ka orí ìwé àṣìṣe sí nàìjíríà sọ wá bímọ tẹ̀lé kùràn rẹ̀ ebe bó ń kà á tẹ̀lé o. hello hello hello wọ́n sọ pé kí èèyàn máa fi microphone wọ́n sọ pé kéèyàn máa fi wọ́n sọ pé kéèyàn máa fi kàǹkà sókè o. ẹ máa gbọ́ ìbéèrè mi ohun tí wọ́n sọ ti yé mi tí mo tara ti béèrè ni pé sẹ́yìn kan wọ́n ní kò dáa tó ká wá àwọn náà lè pèrò bẹ́ẹ̀ láti pèrò. bọ̀ tí mo tà láti béèrè ni pé ǹjẹ́ ṣé èèyàn lè máa fi wúrà tó wà lórí fún èèyàn láti máa fi ṣe kìrà kí wọ́n máa fi fọ́lù rẹ̀ kí wọ́n náà lè mú kí ní ẹ̀rẹ́ pèbó ti ẹ̀ka pé tí mò ń bèèrè nìyẹn. ó ti yé alhamdulilayi ọkọ ni pé òfin ṣẹ̀rí àlàwà ń ṣàlàyé kì í ṣe pé nǹkan sọ yorùbá lásán ìyẹn pé àwọn yorùbá tá à ń lò à ń sọ lónìí nítorí pé àfẹ́ parọ́ mọ́lọ̀ àfẹ́ parọ́ mọ́ nàbí sallallahu alaihi wasallam ẹ̀ rí i ẹni mo sọ pé kò dáa tó kò síbi tí mo ti sọ bẹ́ẹ̀ kò dáa rárá kò tọ́ rárá hmm. kò tọ́ rárá kẹ́ gbé ansẹ̀tì yín sí ẹnu microphone kẹlẹ́ ń pèpè fún sọ̀dà kò tọ́ rárá lábẹ́ òfin ọlọ́run ẹni tó máa pè ní ọ̀lọ́pẹ̀ kì í ṣe pá gbànsẹ̀ tàbí rédíò síbẹ̀ sọ eléyìí káká máa kíyèsí gbólóhùn táwa ń lò kì í ṣe pá nǹkan sọ Yorùbá à ń sọ ọ sọ nítorí pé àfẹ́ parọ́ mọ́lọ̀ àwọn ọ̀fẹ́ parọ́ má nàbí sallallahu alaihi wasallam bákan náà ẹ tún ní ṣé ẹ̀yin náà lè gbé kásẹ̀tì alukur'an kẹ́ gbé sínú ansẹ̀tì yín àbí rédíò yín kẹ́ ẹ máa wá kà tẹ̀lé ni tí ń kà lẹ́yìn àbí kẹ́ ẹ máa jọ kà pẹ̀lú ẹ̀ nítorí pé ẹ̀yin náà fẹ́ kọ́ màá kà tó bá jẹ́ pé irú késẹ̀tì tó jẹ́ pé ẹni tó kà lẹ́yìn ìgbà tó bá ka àyà kan yóò dákẹ́ tó bá dákẹ́ tó òdiwọ̀n àgbà téèyàn lè dá lóhùn tó bá pé irú rẹ̀ lẹ́ bá gbé sí kò sí eléyìí wọn máa ń pè ní al-mushaf al-mu'allam hmm. ìyẹn ni pé mushaf eléyìí jọ pé àfi ń kọ́nyà àfi ń kọ́nyà a sì lè pè ní al-mushaf al-mu'allim yàní mushaf eléyìí jọ pé àfi ń kọ́nyà lẹ́kọ̀ọ́ hmm. so tó bá yẹ pé irú eléyìí lẹ bá gbé sí kò sí tó burú bẹ́ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó mọ kéwké wọ́n ti bá wọn ṣerú rẹ̀ tó bá ti kà yóò dúró bí ìṣẹ́jú mélòó nígbà tó bá dúró yẹn àwọn náà lè kà tẹ̀lé lẹ́yìn rẹ̀ wọ́n tún ka àyà tó tẹ̀lé àwọn náà lè kà tẹ̀lé àmọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ ìtọ́jú pé tó bá ti yọnu kú lórí àyà kan yọ bọ́ sórí omi ni ẹ lè máa kà tẹ̀lé nítorí pé òfin ọlọ́run ni pé tó máa ń kí alukur'an kẹ dákẹ́ kẹ tẹ́tí gbọ́ kẹ wá sórí rẹ̀. hello. hello. hello salamu alaykum. hello. naam ó kọ yín. hello. orúkọ yín àwa ń gbọ́ yín o. hello. ọ̀dà ẹ̀yin ò gbọ́ wa náà hello. hello? Àríkún Sálárù Washington, ó kọ yín. Ẹ pé kò ní bàjẹ́ fún ọlọ́run ṣe àlékún mímọ́ o. Àmì ó kọ yín. Ìyá Ṣáìdì ló sọ̀rọ̀ láti ṣàjà. Kí ni ìbéèrè yín pápápá? Ìbéèrè mi ni wípé ẹ dákun àwọn tó máa ń fi àlùfáà sórí fóònù. Bọ̀ hmm. wọ́n dẹ̀ ń gbọ́ ní tọ́lẹ́tì àbí bedroom. A dẹ̀ sọ fún wọn wípé kò dá. Wọ́n wá sàlàyé fún wa wípé ọ̀rọ̀ wọn sọ pé ká mọ̀ sọ ní ilé-ìwẹ̀ pé ká sọ pé ká mọ̀ gbàlù fáànì tó bá wà lórí fóònù ní ilé-ìwẹ̀ àbí tọ́lẹ́tì. Ìbéèrè mi nìyẹn. Ẹ pé ètò kò ní bàjẹ́ fún yín ẹni tí alukur'ani ń bẹ lórí ansẹ̀tì rẹ̀ so one play plé alukur'ani tó wà nínú ansẹ̀tì rẹ̀ yẹn ṣùgbọ́n ansẹ̀tì yẹn kò mú wọlé ìgbọ̀nsẹ̀ hmm. inú yàrá ló fi sí wọ́n ń gbọ́ ránṣẹ́ nílé ìgbọ̀nsẹ̀ hmm. kò sí tó burú nínú pé ń gbọ́ ránṣẹ́ nílé ìgbọ̀nsẹ̀ lópin ìgbà tí ò bá ti dá lóhùn hmm. ṣùgbọ́n tó bá mú ansẹ̀tì rẹ̀ tó bá fi mú wọlé ìgbọ̀nsẹ̀ tí wọ́n kí alukur'ani nínú ansẹ̀tì yẹn ó ti ṣe ọlọ́run ọba ní ẹ̀ṣẹ̀ ńlá nítorí pé ọ̀rọ̀ ọlọ́run wọn kì í kà orúkọ ọlọ́run wọn kì í wí nílé ìgbọ̀nsẹ̀ wọn kì í wí ọ̀rọ̀ ọlọ́run wọn kì í ka ọ̀rọ̀ ọlọ́run lórí pé yàn ń tọ̀ lọ́wọ́ wọn ń bọ̀sibọ̀si pọ̀ wá wà nílé ìgbọ̀nsẹ̀ ọ̀ wá jẹ pé alukur'an ọ̀ ń gbọ́ níbẹ̀. lábẹ́ báyẹn iná ló fà ló fi jẹ́ pé kọ̀tọ́kọ̀tọ̀nà kọjá pé ànsẹ̀ tiwa àmì tá fi síbẹ̀ láti mọ̀ pé nìkan pè wá òun náà láyé alukur'an hmm. kọ̀tọ́ rárá ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣerú ẹ̀ láti fi ṣe kárí mi káwọn èèyàn lè bá àmọ̀ pọ̀ ọmọ kí ó wọ́n lè bá àmọ̀ pọ̀ àfa kan ní ọ́ àní gbogbo ẹ̀kọ́ tọkọtọ̀ náà. lápèjúwe tó bá ń pè alam nashrah laka sadrak òun náà làmì tó gbé sí tí wọ́n fi mọ̀ pé wọ́n ń pè ọ́ ó rí i pé tó máa pè ọ́ kò síbi tó lè wà tí wọ́n ti ní pè ọ́ hmm. ó lè wà lórí pọ́ńtọ̀ lọ ó lè wà lórí pọ́ńṣẹ́gbọ̀nsẹ̀ lọ́wọ́ ó lè wà láyé ibi téèyàn ti dákọ̀ ọlọ́run bíi ilé ìgbẹ́ bíi ilé ìtọ̀ so akramakumullah wọ́n wá pé alam nashrah laka sadrak ajẹ́ pé wọ́n lọ sábàbí tó fi mú wọn kí alukurani nílé tọ̀ tó fi mú kí alukurani ọjẹ́ kíké nílé ìgbẹ́ so báwo ló ṣe sọ fọlọ́n tó bá ti jọ gbẹ̀ngà òkè àná. bákan náà wàá rí i pé tó bá ti pè ọ́ tó bá ti rámì pé wọ́n pè ọ́ ó tún ní farabalẹ̀ fún kí àyà yẹn já kó tó dípò gbé hmm. pàápàá jùlọ tó bá pẹ́ ni tó ń ti wá kó pẹ́ ọ ti pẹ́ ni hmm. so ó ní tó bá sọ alam nashrah lẹ́ẹ̀kan náà ló gbé sórí o ti mú kí ayé alukurani ọjẹ́ níta ń já níjàkújà so eléyìí ò tọ́ kó máa wáyé bẹ́ẹ̀ hello ó ti já ọ̀dà hello hello. Assalamualaikum. Waalaikum assalam wa rahmatullah. À ń gbọ́ yín. Hello. À ń gbọ́ yín o, à ń gbọ́ yín o. Ìyá. Hello. Assalamu alaikum. Alaikum salaam wa rahmatullah. Ó kọ́ yín. Ìyàwó Kamil ló kọ̀ mi láti Rented ní ọjà gbó. Ọyẹ ẹ bèrè bóyá yín kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé tó lẹ́tọ̀ọ́ tí obìnrin jẹ́rìí ní bóyá ṣe zìnà àbí èèyàn jalè tó lẹ́tọ̀ọ́ fún ẹ̀ tí gómìnà jẹ́rìí pẹ̀lú àwọn ìlú ìjọba ìṣínà ẹ̀rí rẹ̀ pé obìnrin lè jẹ́rìí sí àwọn ìjọba rẹ̀. Padà, alhamdulilayi, lábẹ́ òfin ọlọ́run, obìnrin kì í jẹ́rìí sí àwọn nǹkan báyìí obìnrin wọn ò ní gba ẹ̀rí rẹ̀ wọlé lórí pé nìkan ṣe zina wọn sì ní gbẹ̀rí rẹ̀ wọlé lórí nǹkan míì tó yàtọ̀ sí báyà ó ní í ṣe pẹ̀lú owó káràkátà bẹ́ẹ̀ nìkan yáwó lọ́dọ̀ ẹnìkan bóyá ọ̀rọ̀ owó dẹ́ nìkan àtẹnìkan pọ̀ èrò ẹ̀ náà máa ń gbẹ̀rí obìnrin wọlé sí. hello. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín o. naam hello. à ń gbọ́ yín orúkọ yín o ibi tí ẹ ti pè. wa salaam wa rahmatulah. ìyá ọ̀bọ adada hello. salaamualeykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín. orúkọ mi ni alájẹ abubakar yusufu. láti bo. láti abogunlélégbòrò. kí ni ìbéèrè yín pápá fà ah, ìbéèrè mi ni pé ẹ dákun tí èèyàn bá ń jẹ zuri hmm. tó wà wọn mọ́tàlá tó bá tí wọ́n ń kí aṣù lọ́wọ́ hmm. tó wá bọ́ síbẹ̀ tó bá wọn kí aṣù yẹn tó lòun gbé zuri tó ògùn tó sì padà wá ń kí aṣù tiẹ̀ tí ó tọ́ sínú ọ̀sà. alhamdulilayi wọn ti ṣàlàyé pé kò tọ́ lábẹ́ òfin ọlọ́run táwọn àfi sọ láti ráàlì tó jẹ́ pé ẹ̀sìn sọ̀látò gbọ́hùr títí tásìkò àásùrì fi ẹ kọ́kọ́ ṣàlàyé ìdí tó mú yín má ṣe sọ̀látò gbọ́hùr lásìkò rẹ̀ tẹ́ fi lọ lára di àkókò àásù torí di eléyìí tẹ́ ẹ̀ bá ti ní ìdí pàtàkì kan tí sẹ́rí àfarama ẹ kọ́kọ́ ṣe sọ̀látù gbóhòrò tì yín ná kó tó di pẹ́ sí àṣù tẹ́ bá ti wá kùnà láti ṣe sọ̀látù gbóhòrò ṣáájú kẹ́ tó ṣe àṣù nígbà tẹ́ ẹ̀ ní ìdí pàtàkì kan tó múnádóko àṣẹ wípé ẹ̀ǹtẹ́ ṣe ni pé sọ̀látù tẹ́ bá wọn darapọ̀ táwọn ń ṣe àṣù lọ́wọ́ yẹn sọ̀yọ́ jẹ́ pé gbára gbóná náà ni nígbà tẹ́ bá parí rẹ̀ Ah, ìbéèrè lè wá láti ìlú èkó wọ́n ní ẹni tí bàbá àti ìyá rẹ̀ tí wọ́n so èdè tí wọ́n tó bí tí bàbá náà sì jẹ́ ẹlẹ́sìn náà ǹjẹ́ ọmọ ní ojúṣe kan láti ṣe nígbà tí ọmọ sì tún wà ní ilé ẹ̀kọ́ lọ́wọ́ ṣé ó ní ojúṣe láti máa ṣe lórí bàbá náà. alhamdulilayi òfin ọlọ́run dá lórí pé ta ni bàbá èèyàn bàbá èèyàn náà lẹni tó ṣe pé ó màmá èèyàn ní bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ṣáájú kó tó di pé ìbálòpọ̀ kan ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti yéèyàn ṣùgbọ́n ẹni tó ṣe pé ọkàn àròbìnrin mu ni àbí wọ́n ti kọ́kọ́ kọlura wọn náà wọ́n ti kọ́kọ́ lóyún ẹyẹ kan náà kó tó di pé wọ́n so igi òfin ọlọ́run sọ pé kì í ṣe bàbá èèyàn ṣùgbọ́n màmí èèyàn kò bá bíyàn gbọ̀nà tọ́tọ́ kò bá bíyàn gbọ̀nà ìyẹn ẹni náà ni ọmọ ẹ̀jẹ̀ yẹn téèyàn bá ti wá jẹ́ bàbá èèyàn ojúṣe wo lọ́wọ́ fẹ́ ṣe fún. ẹ̀yin tí ẹ̀ ń pè wá láti ọ̀nà tó jìn lórí ẹ lè máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ nígbà tí àti láǹfààní láti rí ìpè yín gbé abdulfatah mansour ibn mansour láti united states tọ̀ hello hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi Assalamu alaikum. À ń gbọ́ yín wa aleykum salaam wa rahmatullah. Mo gbọ́ àwọn ọ̀tá ìgbà ń bẹ̀rẹ̀. Ọ̀dà ẹ má bínú. Hello. Wa aleykum salaam wa rahmatullah. Kí ni ìbéèrè yìí? Ìyá ń pẹ́ fún àwọn hmm. ọ̀ṣọ́gun. Ọ̀ṣọ́ máa ń fẹ́ fẹ́ látàn. Nígbà tó ti ìwé bá ṣọ́ọ̀ṣì, ó kà sí pa sọ wọ́n wá sí ìlọ́wọ́ ènìyàn jọ tó bẹ̀rẹ̀ ti bá tó ọ̀sẹ̀ ẹ̀tọ́ fi lè ta tó fi yẹ pé òfin sọ lè tó yàtọ̀ pé wọ́n ta. ó ti yẹ ó ti yẹ lábẹ́ òfin ọlọ́run ọtọ́ pípé tá a bá ti kọ́kọ́ sálùwàlá wa tá a ṣe dáadáa tá a ṣe fọ ẹsẹ̀ wa méjèèjì dáadáa ṣáájú kó tó di pa àwọ̀ ìbọ̀sẹ̀ wa ìbọ̀sẹ̀ yóò bá àjẹpá àwọ̀ wọn fi ṣe kò bá sì jówù lásán ni wọ́n fi ṣe àti kọ́kọ́ sàlùwàlá wa pé kó tó di pa wọ ìbọ̀sẹ̀ méjèèjì sẹ́sẹ̀ ọ̀tún àtẹsẹ̀ òsì òfin ọlọ́run gbà fún wa pípé a lè máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ yìí fún wákàtí mẹ́rìnlélógún sẹ́ni tó wà lé ní gbogbo ìgbà tí a bá máa tún àlùwàlá ṣe lẹ́yìn àlùwàlá àtàlákọ̀ọ́kọ́ ṣùgbọ́n ẹni tó wà lórí ìrìn àjò òun lè máa ṣe bẹ́ẹ̀ ní wákàtí méjìléláàádọ́rin so eléyìí jẹ́ ìdẹ̀kùn tẹ́sìn islam ṣe fún wa lórí tá a bá wọ ìbọ̀sẹ̀ lẹ́yìn ìgbà tá a ti kọ́kọ́ ṣe àlùwàlá wa pérépéré torí ẹ̀ àkíyèsí tẹ̀ ṣe so àmì ni lórí pé ẹ̀yin náà lè jàǹfààní rẹ̀ lópin ìgbà tó bá ti jẹ́ pé ẹ ti kọ́kọ́ ṣàlùwàlá pé ṣáájú kó tó di pé wọ ìbọ̀sẹ̀ sẹ́sẹ̀ ọ̀tún àtẹ̀sẹ̀ òsì tí àlùwàlá yín bá wá já tẹ́ ẹ fẹ́ tún ṣe lẹ́yìn àlùwàlá ta lákọ̀ọ́kọ́ tẹ́ ẹ bá ti sàlùwàlá dórí ẹsẹ̀ ẹ kọ̀rọ̀ àfomi pa òkè ẹsẹ̀ yín náà. plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwọn tó ń bẹ ní ọ̀nà tó jìn rí. hello. hello. ó kọ yí ibi ẹ ti ń pè. ẹ bọ́ bá ojú òfin ọ̀fẹ́ jáde rí o. hello. hello wọ́n aleykum salaam wa rahmatulah orúkọ yín. àdùkọ ẹ̀rọ orúkọ mi sàmàdín abdulkareem. láti láti Republic of Niger. kí ni ìbéèrè yín ìkórè mi pé ní gẹ́gẹ́ bí ọ̀dọ́ ọmọdébìnrin tí wọ́n ti tí wọ́n kàn fún akáàtì gbìmọ̀. fa àwọn aláàrin bọ́dà mi bì í èyí ni ìdílé gẹ́lẹ́gbẹ̀kẹ́ ìdílé gẹ́lẹ́gbẹ̀kẹ́ sọ àwọn ìyẹn bá wà ní gbọ́nà àgbẹ̀rẹ̀ àbí àwọn ọ̀nì ìlú máa lọ sí orílẹ̀-èdè kejì láti lọ sí bí mo ti ń sọ ní àwọn ìfẹ́. tọ àti gbọ́. àti gbọ́ ní ẹ̀rí. náà bẹ́ẹ̀ lọ. alhamdulilayi a rí i pé pẹ̀lú ti ń ṣẹlẹ̀ ní ìsìn eléyìí tó ti di kárí ayé ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá kó bá kakún lẹ̀. coronavirus a kò mọ ìlú kan kò sì mọ ẹ̀yà kan kò mọ agbọn àbìkan láyé tí ó ti fẹ́ dé nìsí. ilé jẹ́ àjàkálẹ̀ àrùn ilé tó ṣe pé ó ń jẹ́ ti ọlọ́run ọba tó fi ń bá àwọn èèyàn wí lọ́wọ́lọ́wọ́ báyìí. àwọn òfin tó sì wà lórí gun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé náà ní káwọn èèyàn máa ṣọ́ra fápéjọ tí wọ́n bá ti pọ̀ níbẹ̀ nítorí àmẹ́ni tó ní lára ìgbà míì ẹni tó wà lára rẹ̀ ó lè má ti hàn táwọn ó sì máa bá a ṣe tí ó sì tà fún wa lọ́fẹ̀ẹ́ láì gbowó hmm. táwọn náà tún lọ tà fẹ́ lómi. a rí i pé àwọn tí ń bá wa fara fínra lójoojúmọ́ láwùjọ wa lónìí bíi malaria typhoid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ ọgbà mi ló máa fẹ́ ju agbára lọ èyí tá a mọ oògùn tá a lè lò sí báwo wá làwọn ètò ìsìnkú àti mọ oògùn tá a lè lò sí kọ́ làwọn bọ́ sànù wa. torí ẹ̀ tí wọ́n bá ní ẹ má péjọ pọ̀ kìí ṣe pé torí pé wọ́n ń kórìíra yín kìí ṣe pé torí pé wọ́n fẹ́ jẹ́ nìkan lọ́nà láti sin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá rẹ̀ rárá rárá wàá sì rí i pé bó ṣe bá ọ̀wí náà lọ́bẹ̀ lómi náà wí nínú ẹ̀sìn tiwọn náà hmm. so ká máa wá fagídé ká máa fi hárí ká máa sọ pé èmi bẹ́ẹ̀ ni ó ṣe ṣe nù tó bá délẹ̀ tán agbára rẹ̀ ò ní ká hmm. so ẹni tó bá sì kìlọ̀ fún tó bá gbọ́ ń lọ sórí rẹ̀ torí ẹ̀ lágbọ́n ibi tẹ́yìn ń gbé wọ́n sọ fún yín pé kóńkálukú gbélé ẹ má jáde òfin ọlọ́run sì dá lórí pé tí n bá ti lè lọ sí jùmọ̀á láti lọ ṣe sọ̀látùl jùmọ̀á látàrí ìdí tó mú mi má lè ṣe bẹ́ẹ̀ màá ṣe sọ̀látù dọ́hùr dípò rẹ̀ ní àná sọ̀látù jùmọ̀á ìdá saqatat fa innaha tasqutu ila badal tí jùmọ̀ ọ̀bá ṣe ṣe nǹkan ká fi rọ́pò rẹ̀ láfi dípò rẹ̀ hmm. kí làá máa fi rọ́pò sọ̀látùl jùmọ̀á òun náà ni sọ̀látù ẹ má kírọ́ọ̀sì lọ sí bọ́dà mi nítorí pé àwọn àwọn ọkọ̀ fún wọn láti ṣe sọ̀látù júmọ̀ níbẹ̀ nítorí pé lágbọ́n péyàn ń gbìyànjú láti lọ bá sọ̀látù júmọ̀ níbòmí wọ́n mọ̀ ṣeéṣe kéèyàn gbégbékúgbé wálé kéèyàn hmm. bá wá gbégbékúgbé wálé tálẹ́ńtà bẹnu àtẹ́lùgbà náà kọ́ làwọn bá kọ́ sànù wa. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. orúkọ abdulfatah ló ń sọ̀rọ̀. láti wo. láti amẹ́ríkà. kí ni ìbéèrè yín sà o. ẹ jẹ́ sà ìbéèrè mẹ́ta ni mo ní. naam àkọ́kọ́. alákọ̀ọ́kọ́ sà mo fẹ́ béèrè lọ́wọ́ dókítà pé àwọn oúnjẹ tá à ń jẹ bí ẹran lamẹ́ríkà hmm. ṣé ó tọ́ lórí àmọ̀ ìpínlẹ̀ tó ti ń pa wọ́n. ìkejì ni ẹlẹ́sìn pé sọlá tó lè wípé ṣé o ti tó téèyàn bá ti rákà kan àbí mẹ́ta ni ó kéré jù. ìbéèrè tó parí òun ni nípa ọ̀rọ̀ ẹja ọ̀rọ̀ ẹja hmm. wípé ṣé ẹja tútù téèyàn mú bíyá ní nínú odò téèyàn lè fi sórí iná bẹ́ẹ̀ láì pa. Hmm. ìbéèrè mi yẹn tó bá mi ọjọ́ bá kún mi láwùjọ. àmì wọ̀nyí ọkàn mi. alhamdulilayi kò sí tàbí ṣùgbọ́n pípé òfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kò gba yí pé ká jẹ ẹran kan àyàfi tá a bá rí dájú pé a dùn ní ìbámu pẹ̀lú òfin ọlọ́run a sì dárúkọ ọlọ́run nígbà tá a fẹ́ dùn. téèyàn bá wá ń gbé àwùjọ ibì kan tó ṣe pé èèyàn láǹfààní láti mọ báwo ni wọ́n ti ṣe ń du ẹran bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ṣe pé a mà wípé àwọn ẹran wọ̀nyí báyìí àwọn náà lọ wọ́pọ̀ jù nítorí dáa jù náà ní pé téèyàn bá fẹ́ jẹrú àwọn ẹran bá wọn kọ́ra yìí tó jẹ́ pé yóò pa fúnra ara rẹ̀ hmm. tó náà máa jẹ́ torí kọ́kàn rẹ̀ ó lè balẹ̀ hmm. nílùú òyìnbó àwọn ò dààmú rárárárá fáti du ẹran ní ìbámu pẹ̀lú òfin ọlọ́run kankan hmm. òfin kankan sí lọ́dọ̀ tiwọn táwọn ń tẹ̀lé òfin táwọn òbí tí wọ́n ń tẹ̀lé lówó anything that result to money nílùú òyìnbó máa ń kàkùn ẹ̀yẹn wúrú ẹran tó máa ń kó ránṣẹ́ sáwọn èèyàn láwọn orílẹ̀-èdè bòmí yẹn òyìnbó ò lásìkò fún pé kán dúnbó rẹ̀ kán gé kaṣan ọrùn rẹ̀ àti gògóńgò rẹ̀ kẹjọ ọdà jáde náà kó tó di kí wọ́n máa prepare rẹ̀ hmm. wọ́n lè kó gbogbo wọn sórí electric uh, slate tó kí wọ́n fi náà ṣọ́ọ̀kì gbogbo wọn kabẹ̀ tí wọ́n púdà lẹ̀ hmm. a sì ti rí ọ̀pọ̀lọpọ̀ náà lórí àwọn wọn ti pè social media ọ̀nà tí wọ́n gbà ju àwọn ẹran wọn yẹn kò bá mu rárá hmm. kò bọ́ òfin ọlọ́run ọba mu torí ẹ̀ka mọ́ba wa jẹjẹkújẹ a gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn ẹran tó dẹ́gbà ń doubt nípa ọ̀nà tó gbà wá. ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n ti ń dú ẹran tà wọ́n máa ń ti àwọn màálùú síwájú lọ́nà tó ṣe pé òòlù kan ti wà tọ́jẹ́ ti rìn òní ọ̀gbá màálùú lórí mm-hmm. tó bá ti gbá lórí yóò kù. àwọn ẹni tá láwọn ń jà fún ẹ̀tọ́ ẹranko àwọn máa sọ pọ́nà tó dáa láti pa ẹranko nù. nítorí pé tóòlù yẹn bá ti gbá lórí ẹ̀kan náà ni ó kù mm-hmm. kò ní jọ́ jẹ̀rora kan lọ títí yàtọ̀ sí káfọ̀ bẹ́ẹ̀ dùn lọ́rùn. Mm-hmm. sọ́nà tó a ṣòfin tó ní dúdú ni ká máa dùn ọba tó ṣòfin tó ní gúngún ni ká máa gún ràkúnmí hmm. sáwọn aláfẹ́ sọ pé àmọ́ ni àbọ̀ mi yẹn ṣùgbọ́n mi yẹn ń kájú wa kana al-insanu ajula ọmọ èèyàn ń kájú wọn ń kájú pé bọ́njú láwa ṣẹ̀ṣẹ̀ máa ṣe eré ìtẹ́yìn wí yẹn mélòó la lè pa lójúmọ́ kan lẹ́yìn wá gbà náà igánẹ́sì tún wà hmm. fún pé ẹran tá a fẹ́ dùn yìí báwo ni ó ṣe tóbi dáadáa hmm. torí ẹ̀jẹ̀ tí ó wà nínú ẹran yẹn wọn ò ní jọ jáde wọn á jẹ́ kí ẹ̀jẹ̀ yẹn náà kó fúnro mọ́ ẹran lára tí ó fi jẹ́ pé wéètì ẹran yẹn yóò tún lékún sí i hmm. ìdínà tó fi jẹ́ pé gbogbo ẹran tó ń pa bẹ́ẹ̀ rí pé pípán ní máa pán hmm. ọ̀pán lásán torí àlàáfíà ọ̀pán nítorí ẹ̀jẹ̀ tó lé roro sí lára ni tó a sì ti mọ̀ pé lóyìnbó tẹ wà yẹn náà àwọn kan wà tó jẹ́ pé mùsùlùmí làwọn àwọn ń du ẹran lọ́nà tọ̀tọ̀ wọ́n máa ń pe àwọn ẹran wọn ní halal meat halal meat ó dájú pé bitẹ́yìn náà wà lamẹ́ríkà hmm. halal meat yẹn ó máa ń tètè tán kódà àwọn náà máa ń struggle láti rí pé irú ẹran làwọn rà jẹ nítorí pé gbogbo wọn náà mọ̀ yìí pé òun ló bá làáfíà mu jù hmm. nítorí pé ẹran yẹn máa ń fresh kì í ṣe ẹran tá à ń jẹ mẹ́jẹ̀ akramakumullah eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. wọ́n á ní ike solatul witr ṣe rákà kan ó lè dúró fún witr bẹ́ẹ̀ ni rákà kan lè dúró fún witr àmì ètò dáàjù ní kí witr wa kó máa jẹ́ rákà mẹ́ta ètò dáàjù òun ní kí witr wa kó máa jẹ́ rákà mẹ́ta ìdí tí rákà kan ti lè jẹ́ wítìrì náà nípa nàbì sallallahu alaihi wa sallam ó ní tẹ́ ẹ bá jí lóru tẹ́ ẹ máa ṣe salatul layl ẹ máa ṣe rákà méjì méjì tẹ́ ẹ máa wá ń bẹ̀rù kálífàjàrí ọmọ yìí ọmọ yín lọ́wọ́ ẹ ṣe rákà ẹyọ kan tuutiru lahu ma qad salla yóò máa jẹ́ wítìrì yóò máa jẹ́ wítìrì fún gbogbo ń tẹ́ ti ṣe síwájú

zero nine zero five five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn ojú òpó tí à ń lò nù ẹ̀ lọ́hùn ìyá ó ti já fúnra ẹ̀ ẹ̀ lọ́hùn ẹ̀ lọ́hùn. wàhálà ìkànnì sálámù rahmatulahi wa barakatuh kọ́ yín.

náà náà náà. ìgbà tó ń mo bá àwọn bàbá àkọ́kọ́ kò sọ síra láti ìlú nǹkan lórí islam. bọ́ọ̀tù tó bá yẹ kí nǹkan fẹ́ máa pàṣẹ náà fún wọn kọ bí èèyàn fẹ́ lọ bí èèyàn fẹ́ dúró láti ọ̀dọ̀ wọn. ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ yẹn àwọn òrèfà èèyàn kan sí wọn kí ìdájọ́ islam lórí nǹkan lórí. alhamdulilayi tàbá gbé transaction tẹ bèrè nípa rẹ tó ṣe pos tàgbé lórí scale ìṣẹ̀ríyà láti kó yàtọ̀ sí báńkì rárá rárá irú be transaction báńkì ṣe rí bẹ́ẹ̀ transaction pos náà ṣe rí báwọn náà ṣe ń charge ní bank bẹ́ẹ̀ náà ni pos ń charge eléyìí tó túmọ̀ sí pé ìdájọ́ tó de báńkì lábẹ́ òfin ṣẹ̀ríà òun náà lo de dajo pos. náà ẹ jẹ́ kí a máa ṣe bẹ́ẹ̀ kí a wo ìpè bí méjì sí i kó tó di pé a máa ṣe bẹ́ẹ̀ a máa lọ àwọn tí wọ́n ń pè láti ọ̀nà tó jìn rere ẹ má bínú ìgbà tí wọ́n ń dáhùn ìbéèrè lọ́wọ́ náà ni ẹ̀ ń pè sí ẹ lọ́hùn Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè yín pápápá. Àpò ah, ah, Amina ni láti Ìlọrin. Kí ni ìbéèrè yín? Ah, ìbéèrè mi ní aláwọ̀kọ́ ni pé ìyẹn bá gbàyàn jẹ̀mọ́ last raka tó wá já sí pé ní last raka lèèyàn bẹ̀rẹ̀ nìkan wá jọ̀yàn lórí raka yẹn fóun náà tún da pọ̀ mọ́yìn gbà tí Mọ́mú Sálámù tán pé wọ́n fọ́lé yàn pẹ̀lú ìran yẹn lọ. Ẹ dákun ìdájọ́ lórí ẹ̀dẹ́ ẹlẹ́ẹ̀kejì nípa wípé tí èèyàn bá fẹ́ ṣe wípé gẹ́gẹ́ bá ṣe gbọ́ pé ìrun wípé ọ̀yọ̀ kan yẹn náà ló kán ìrun téèyàn ti wá yẹn kalẹ̀ téèyàn tó jí àmì téèyàn tó sùn ọlọ́run atáyàn jí lóru báwo lèèyàn ṣe lè kọ́ntínú ìdí tó fi jẹ́ pé yẹn lè san wípé nìyẹn ní ìpadà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta wọn hmm. ní ti nípa nọ́fìlà wípé náà ni hmm. ó já sí pé nìtọ̀ àní ìjẹ́ tí òbí yẹn bá fún yẹn lórí ìrun ṣé èèyàn lè jẹ wọn kéèyàn já irun yẹn tó nípa tí wítìrì yẹn bá kan náà tó bá bọ́ mọ̀yàn lọ́wọ́ kí àlùfáàjà rí sí. ó ti yé. alhamdulilayi àkọ́kọ́ ni pé ẹni tí ò bá sọ láti láti bẹ̀rẹ̀ tó wá dìde láti pé sọ láti rẹ̀ ẹnìkan wá darapọ̀ mọ́ kó wọn lè bàa tún jẹ́ ìmáàmù fún ètò àwọn àṣàlẹ́sà ni pé kọ́ ọmọ gbà kọ́ ọmọ gbà láti jẹ́ kó darapọ̀ mọ́ so ṣùgbọ́n apá kan nínú àwọn olùmọ̀ wọn ni kò burú ètò àwọn àṣàlẹ́sà ni pé kó tọ̀ ẹlẹ́kejì ó ní sọ̀láàtì wítìrì tíyẹn bá ti ṣe ṣáájú kéèyàn tó sùn ní ìpáyà pé èèyàn lè má jí lóru ọlọ́run bá wá jíyàn lóru kí lèèyàn tún lè ṣe lóru yẹn ẹ máa ṣe kìyàmù lẹ́yìn ẹ máa ṣe rákà méjì méjì ẹ sàlámà rákà méjì ẹ sàlámà rákà méjì ẹ sàlámà ṣùgbọ́n ẹ̀ ní parí ti ń pẹ̀lú wítìrì mà nítorí pé Ànábì sallallahu alayhi wa bákan náà wọ́n ní tí bàbá èèyàn bá pè èèyàn lórí sọlá séèyàn dáhùn àbí èèyàn ò ní dáhùn tó bá ké sọ láti tẹ̀ ń ṣe ó bá jọ́ràn èèyàn ní ẹ̀ ní dáhùn àmọ́ tó bá jẹ́ náfìlà ni ẹ lè dáhùn nígbà tẹ bá dá bàbá yín lóǹtàn ẹ padà wàá tún náfìlà yín ṣe. ṣùgbọ́n tó bá gbọ́ nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ló bá pè yàn kò bá jọ́ràn yẹn lẹ́ kò bá jẹ́ náfìlà lẹ́ ọ̀ràn yẹn ní kẹ́ يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم nítorí àyà yìí. ní ìdàkejì ìbéèrè tí wọ́n ṣe jẹ́ pé èèyàn wò pé rákà márùn-ún fẹ́ ṣe àbí mẹ́ta lápèjúwe ó wá ṣe méjì ìgbà tí ó wá ṣe méjì àbí ó ṣe mẹ́rin tán oorun wá gbé lọ kò parí kò mọ́ rákà kan wá tí fi jẹ́ wétìrì lápapọ̀ ó wá yajú lóru òru tó yájú sí àbí àṣùbà àti ẹ̀sìn bọ́ àbí kò tiẹ̀ tí tù àṣùbà ò tí tù báwo ni ó ṣe ṣe padà. ẹnikẹ́ni tó bá jí ní àṣùbà lásìkò tí kò ì tí ṣe wítìrì àyè wà fún láti ṣe wítìrì lópin ìgbà tí ò bá tí ì ṣe sọ̀látù sọ̀bẹ̀ eléyìí ni tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ apá nínú àwọn sàhábà gẹ́gẹ́ bí Imam Malik ti ṣe kó wa nínú tírà ẹ̀yin tí ẹ̀ ń kọ́ láti ọ̀nà tó jìn réré bíi South Africa àti láwọn orílẹ̀-èdè bòmíì náà tí mò ń wò ní bíi tangana ní tòsí ọ̀dọ̀ mi bí ẹ má bínú a máa gbé gbogbo ẹ̀ ní ìgbà míì tí ọba tún di lórí ètò ibi tí a ti máa fi gígan náà rèé ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kọ́ba san wọ́n ní ẹ̀sùn lórí láyé bí àti ní ọ̀la alẹ́ àyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ medina center ìsànà àjọgbọ́nṣọ́ tí wọ́n ti ń dá lóhùn àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu amina láti òkè àdó akíntọ́lá ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu náà láti bọ̀dọ̀ ní afẹ́ jazakumullahu khairan ọ̀làdùn níbi tèmi títí ọjọ́ mẹ́jọ tá